نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين الى يوم الدين وبعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدفاتها وكل مهدفه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعطني الله وإياكم إياه ثم أما بعد عليكم ورحمة الله وبركاته وبركاته أبا قبارا الحمد لله أبا نظر أبا إليكم أبا قد سنين وفاها قد قال جمعتي lórí tẹ̀sílẹ̀ wa ilé ìjọ wáyé ní mọ́sáàtì wa ní ojú ní gbogbo ọgbọ́ lójoojúmọ́ láti jàkà ti bẹ̀rẹ̀ Ramadan wọ́n gẹ́bí àfihàn wa gbogbo ní gbogbo ọjọ́ ọmọ Saturday and Sunday Allah ọkà sí láàárọ̀ ló sì máa wáyé láàárọ̀ báyìí insha Allah ta'ala Lọ́kẹ̀lẹ̀ jẹ́ sí pé lọ́la, olè mọ́ sí ìṣẹ́gbọ́ lọ́la. Àmọ́ gbogbo àwọn ọjọ́ yòókù tí wọ́n bá lọ́lọ́ parí pẹ̀lú àwọn ọjọ́ káàrí pé yọ́ máa jẹ́ ìrọ̀lẹ́ láti ṣe pẹ̀lú ògùn ọlọ́run abẹ́lẹ́ ọ̀kọ́lọ̀ kí ó kún wa lọ́wọ́. Ìbámu ti ya ara àwọn tẹ̀síwájú nínú tẹ̀síru wa ilé tí a ń bábọ̀ wa lánàá ayà tí wá sùn òun náà ni ọmọ ní àbẹ́ ayà ọkàn ayà ọkàn òun Ẹka àbọ̀látara àkejì ní ọkàn tàbí parí ẹ̀bí ara ọkàn. Lẹ́nu kan lókọ ọlọ́run àmàbọ̀ láti ara àkọkàrí lọ́gbọ̀n. Ara ara alákọ̀ọ́kọ́ ara ẹlẹ́ẹ̀kejì. Ó fẹ́ máa sọ pàtàkì fún wa láti lè kò sí àtọ̀ nínú Al-Qur'an àti súnà Nabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ gbogbo àwọn kò sí àtọ̀ láàrin Al-Qur'an àti súnà Nabi sallallahu alaihi ó bá ti fẹ́ tẹ̀lé tọ́lá kò sọ́nà tí ó gbà tó ju kọ́tẹ̀ náà nẹ́bì lọ ọ̀gá ẹ̀rí sàlàyé fún wa gbogbo wọn tí wọ́n náà bá ń gbọ́ wa tẹ́ẹ̀fẹ́ máa fòpin àrẹ́fẹ́ máa fi yàtọ̀ sí Al-Qur'an àti súnà nẹ́bì sallallahu alaihi wasallam tẹ́ẹ̀ máa sọ ikú yàtọ̀ ń bẹ nínú súnà páwọn Owó ìsáàlù súnà tó wo pọ́lọ̀ lórí ètò sí pèlé rẹ̀. Oye ọlọ́mọ́jọ wọn kò máa sẹ́kọ̀ọ́ lọ́rọ̀. Àti láyé ọlọ́mọdé ìtumọ̀ ìlànà náà ni wípé kọ́nà ọmọ sí ọlẹ́ni tí ọmọ tẹ̀lé ìtìlànà tọ́lọ́hún torí pé kò sí yàtọ̀ láàrin súnà àti alukur'an ayé yóò fi di àmúlẹ̀ fún wa lénìí yóò sì ṣe káwọn yìí pé kò síbi tá a lè kà lójú ká tẹ̀lé ìlànà kànáàbì sọ́mọ̀ bá wà lè wọ́n sẹ́kà lọ gbogbo ẹni tó bá níra ẹ̀ gẹ́gẹ́ bí ń pé ìkà ní ìlúwó tó máa ṣe yàtọ̀ sí tàbí sallallahu alaihi wasallam ó fi àyí pé kọ̀tẹ̀lẹ́ bá náà nìyẹn o أعوذ قل إن كنتم تحبون الله فاتبعوني يهدكم الله ويغفر لكم ذنوبكم àtẹni tọ́lọ̀ ń kópa nẹ́bì náà ìpele ìrà nẹ́bì sàlàyé báwọn àdúgbà rẹ̀ wọ́n fún wọn gbogbo ẹni lẹ́kí ọlọ́wọ́ fẹ́ràn òun ẹkọ́tòtò ikú náà wọ́ àbíbẹ́ ilé àbábẹ́ máa pàpìyànà gbólólùfẹ́ èmi ànábì ní kẹfẹ̀ lé o ẹwọ náà eléyìí sọ̀rọ̀ tá ànábì ara pé ìfẹ́ ọlọ́run ọba àbá fi pé ó kò ó jẹ́ pápá jùlọ fáwọn èèyàn sọ ọkụ. ṣùgbọ́n láyé ìgbà náà ọlọ́wọ́ bá àlejò ọlá nínú àwọn ayà yìí ó ṣe ká mọ̀ báwọn ti tó lójú wa yóò ṣe ká mọ̀ àwọn sọ̀hábà kò yẹ sẹ́ni péyàn máa yẹnu kẹrẹ sí ó wọ́n báyà ṣe wá ní fún ọlọ́run tẹ bá lẹ́ẹ̀kọ́ lọ́wọ́ bá gbọ́ àtẹ́bẹ̀ ooru èmi ànábì ni ẹ máa tẹ̀lé títí mo bá ti tẹ́lẹ̀ gbọ́dọ̀ ṣe títí bá ti tẹ́ gbọ́dọ̀ ṣe. ṣebí wọn lé ṣebí wọn náà ń sọ pẹ́ńtà ànábì fẹ́ bá ṣe lélẹ́yìí ṣe bó ní kó ṣe rí lẹ́mìí rẹ̀ ṣe bá ní kẹta ànábì náà ṣe é láyé ọlọ́mọ ti bá lùsùn náà ẹlẹ́gbẹ́ tó pàkàlẹ̀ rẹ̀. àwọn eléyìí gbogbo ẹsẹ̀ náà tẹ́bí bá ti sọ ní àwọn oṣù máa yí pé kí ni tẹ̀mí iná wọ àtọ́ aná akọ bẹ́ẹ̀ àti sọ̀tìlì bẹ́ẹ̀ náà. àwọn bá sàlàyé fún wa oníjọ́ tí ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ ká kojú lọ́táyà náà sọ kalẹ̀ wọ́n láwọn pàápàá tún jọ́nà àwọn pàápàá wọ́n sì ń ya aṣọ tó wà lára wọn aṣọ tó wà lára wọn wọ́n sì ń ya lójú ẹsẹ̀ náà wọ́n sì ọ̀sẹ̀ ti pé náà ti bá délé àbí máa ronú lójú ẹsẹ̀ náà torí eléyìí Ànábì jẹ́kó yé wa bọ́lá ọba àlejò láti sọ mọ́ níbi pé nǹkan tó tó yẹ fún ọ̀nà lọ àbáṣẹ́ ìwọ̀n ní.

ọba táàbùrú ní ẹ̀rẹ́ pọ̀ tẹ́báwò síkà tó mú wá pọ̀ fún ara àwọn síkà tí máa jẹ́ sí mọ́tò bá lága ní bó wà ní ìgbàfàárù bá ní èsè tọ́nà máa bí ìlú bẹ́ẹ̀ ìṣòro káwá foríjì ọwọ́ àti wakọ̀ ẹgbẹ́ ọkàn fẹ́sẹ̀ rẹ ti pọ̀ tóun náà gàfúrú lòun. a ní gàfúrú ètò mi náà káàdì pẹ̀lú fẹ́sẹ̀ rẹ ti pọ̀ tóun àforíjì wọn náà pọ̀ jù bẹ́ẹ̀ nígbà tó bá ti lórí wà. kódà ó wà ní foríjì ọ̀sán rọ̀hìn ìrọ̀lù ó ti pàdé wọ́n tó fi ọkọ̀. rọ́ṣìmọ̀ ọ̀gbọ́n ụgbọ àgbàgbà wà sí à wọ́n ní ayé yìí حاكمة على كل من ادعى مآبة الله من ادعى مآبة الله wọ́n ní ayà ìláyà tí ń dájọ́ ń tó fi pé ń pèrè lólóògbé wà ní kò ní sí lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam bí ẹ bá sọ fún pé ànábì sí láyé ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ẹni kùránì yóò tí ọba ti ní kankan náà kùránì báyìí tó parí ṣùgbọ́n tó wáyé pẹ́lẹ́ ọ̀lẹ́ bá fẹ́ tó lé lórí ẹ́kọ̀ọ̀lù tí ó pọ̀ torí pé ọ̀pọ̀ nínú àwọn òfin wa kùránì àgbẹ̀ ìsàmì wa mùsùlùmọ́ súnà tẹ́lì yẹn wà ní tẹ̀sí rẹ̀ fún àwọn olùkọ́ àkọsí wẹ́wẹ́. àyẹ̀lẹ́ tó gbajúmọ̀ táwọn bá máa wí tó ti tó bẹ́ẹ̀ tó ti rí kẹ̀kẹ́ jà ní ẹ̀fẹ́ látijọ́ yìí. gbogbo àwọn olùkọ́ àti ìlú nìkan máa wà sí ìrí kẹ̀kẹ́ mú wá lórí látijọ́ yìí. ọlọ́run sọ fún wa ló sọ fún káàkiri nù. ọlọ́run kọ́ wa láti káàkiri. ìjọba ọmọ wa ibi tó ti lọ nínú wa fún wa ìgbó túrì ni mẹ́rin ni nínú àlùkùránì ápìlì náà yìí òǹkà rẹ̀ pé tó náà fi jẹ́ mẹ́rin wa fún nínú ka àwọn wa fún nínú ẹ̀yìn ìyá ń àti ẹ̀lẹ́ rí ẹ̀rí tọ́ka sí níwọ̀n bá tó òun wípé òun gbọ́ bàtà bẹ̀rẹ̀ ó gbọ́ bàtà parí olùkọ́ yọ ọjọ́ láti gbà náà mo tẹ̀ kẹ́kẹ́ tó láti náà bọ̀ ṣùgbọ́n ta ló yìí pé oṣù lè jẹ́ táàtì oṣù lè jẹ́ tẹ̀sí náírà alẹ́ ìlú jáàmù ọlọ́run sọ fún abúlé ayọ̀ kàkáàtì ṣùgbọ́n ìfọ́n tí ó wà ọ̀sán náà máa lọ kàkà bẹ́ẹ̀ jẹ̀má alẹ́ ìlú sàlàyé ẹ̀kọ́ alẹ́ ìlú jáàmù èdè sí ìkàwọ́ tó káàbì lọ kàkà ẹ̀ alẹ́ ìlú jáàmù irú bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wa nínú àwọn iṣẹ́ ìlú ṣe ṣúgbà mẹ́bí ló ṣe kẹ́lẹ̀ ń tó sàlàyé ẹ̀ ló fi jẹ́ sí pé kò o kò pa sí o gbogbo wọn pé lẹ́nu rẹ ó fi rẹ púpọ̀ láti máa pé wọ́n ni sáájú súnmọ̀ tó dé kódà wọ́n ìlà wájú súnmọ̀ òfin tí ń jẹ́ súnmọ̀ tó ti mú pé ká sin ọlọ́run nílá àdàbọ́lọ̀ ti jẹ́ ká sin ọlọ́run tí jẹ́ súnmọ̀ rẹ̀ nìyí kágbèsè sí ayé bọ́lọ̀ sí kágbèsè sí ayé tí jẹ́ súnmọ̀ rẹ̀ nìyí torí pé ẹni bọ́lọ̀ ọmọ òun ni ìtàpítà Ànábì sallallahu alaihi wasallam òun ni ìtàpítà tó bá ìtàpítì òfin fún wa àwọn èèyàn tí ó tẹ́ta àwọn sábòsí àyíká àwọn sábòsí pọ̀ pápá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá wọ̀nyí bí tí ó mọ orí tí wọ́n kó àwọn constitution Nàìjíríà kalẹ̀ fún ọ̀tọ̀ wá ti ṣe náà òwúrọ̀ ẹ̀kọ́ ìṣàkóso bí ti wò ó ìdúró kọ́ ọ̀ka professor nínú English wọ́n lè fún ọmọ ìtàpìtì lọ́ọ̀ wọ́n sọ wọ́n ta ilé ìfẹ̀sọ̀ yẹn àbá ọ̀pọ̀ ó bá sì fi professor kọ́ ọ̀ká sí lọ fún ọ̀pọ̀ òyìnbó rẹ̀ yẹ o lè fi dìfẹ́ǹsì yẹn nílé ẹjọ́ púpọ̀ wọlé bàbá gbogbo ìbò rárá ó ti ní ẹ̀ka adẹ́ntìtì tó wọ́n adẹ́ntìfáì yẹ gẹ́gẹ́ bí wípé o lè tí ó níwájú adájọ́ láti gbàlàyé atótónùká lórí ẹ̀jìká tó wáyé kó wọ́n bá jẹ́ ọ̀daràn àti wọ́n tó bá wá níbẹ̀ táà rẹ̀spẹ́tì òfin ìtayé ní títà wà rẹ̀spẹ́tì òfin tọrọ tẹ́ gbogbo ìyàrá kalẹ̀ kò sí kó ló ti sọ gúnlẹ̀ fún rẹ̀ tó ní sọ ẹ máa kó gbogbo ẹgbẹ́ tẹ bá ní kò sí sọ fún wa ní ìhá bàbá yìí ta ìbẹ̀rẹ̀ pé wọ́n pè wọn òfin tọ́lọ́wọ́ ọba ó ti lẹ́ni tí ó yí ká sí ìjẹ̀kù àwọn àlẹ́bí tó mọ̀ wà ní ìgbẹ́lá. Lájọ́bí tó àyí ká sí ìjẹ̀ yẹn bọ́lọ̀ ti fẹ́ ká sí ẹ̀rù Àyí máa ìyọ́ ọ̀tọ́ sí ọ̀tọ́ lọ. Ṣùgbọ́n tó wá rẹ̀ gẹ́gẹ́ bí tó òkú òfẹ́ sí lọ́ọ̀ bá àlẹ́bí tó tẹ̀ yẹn. Irú àwọn yẹn tàbí tàbí tó mọ̀ wà ní ìgbẹ́lá ní sàlàyé fún wa ebi àwa ìtàkà wa àti ìsọ̀tà tí wọ́n tó láti tẹ́lẹ̀ ká nínú àtọ̀ náà lọ́wọ́yà. Tòlìmọ̀ni àmìlà àmìlà ẹ̀sà àdé yìí àmúná fàwọ̀ àwọn. Gbogbo ìjọ tí tó bá ṣe tó lérò wọ bẹ́ẹ̀ ní sí náà tí ò bá ti wá wọ́n tó lè sáàdù súnà bóòlù wà sí lọ́wọ́ láyé wọn tí ó fi jẹ́ ìtẹ́wọ́pà nígbà tí wọ́n ti lè sáàdù súnà jàmbá wa ewu tọ́pọ̀ fẹ́mi ní ìhókòkò ní sílọ́ bá nẹ́bì sílé o ewu tọ́pọ̀ fẹ́mi kí wọ́n sọ fà nẹ́bì ló kùn kẹ̀yìn wá tó bẹ́ rárá òwe sáàdù súnà kò ní tọ́pọ̀ wọn káwọn ayé àtọ́tẹ̀lé

irú owó owó láàmà ìwọ tó bá ti ní ìwọ ìsáàlù súnà ìwọ òpá ti súnà tànẹ́bì yẹn bá ti ti ṣe yẹn ìjẹ́wọ̀ lọ́rùn bẹ́ẹ̀. Gbogbo ọ̀tọ̀ máa ń ká púpọ̀ kọ́ yẹn ó ní ó ní gbogbo tó máa ń dá àdùsùn náà lódodo wọn ò ní kó wọ̀nyẹn láti mọ̀ nígbà bí àwọn ọkùnrin kọ́ ọ̀gá wọ́n yẹ pé ọ̀gá bọ́ọ̀lù kọ́ bẹ́ẹ̀ dá àdùsùn náà rárá. ètò wọn sọ fún ọdún tó bá dá àdùsùn náà wà ní jàmá ìtumọ̀ rẹ̀ ní pé àwọn tí bá ń tẹ́ bá yọ àwọn ni ti sùn wọ́n wá bẹ́ẹ̀ fi ọkọ̀ ọ̀gáláìsà ètò ọ̀gáláìsà ìkẹ́ni jẹ́ àlùkù náà wọ́n mọ̀ sára ní gbogbo yíwa àti òkú ti lọ́wọ́ bá àtẹ́bì ṣe bọ́ọ̀lù pàdébì láti gbogbo ìjà lọ́wọ́ náà yìí sí ayé bọ́ọ̀lù tó táyé kó ti kẹ́kẹ́ máa pèsè sí ayé ọ̀hún ìjà sí ayé Ànábì kò sọ kankan. Ọ̀rọ̀ ayà ti sọ ayẹ̀ dẹ̀ àwọ̀. Ẹni wà ìta wà lọ́mọ́ra. Ànábì òfin sọ̀rọ̀ kan, ànábì òfin ṣe ṣe kan. Àyàfi kó lórí pẹ́kẹ́ni àbíkọ́ ẹgbẹ́ wà ìtọ́nà tó ń ṣe rẹ̀. Torí di eléyìí, ọlọ́wọ́ wá fẹ́ sọ fún wa níbi pé a ti wù lọ àwọn àti wù lọ fóònù. ní ẹsẹ̀ létò wọn lọ àti òjíṣẹ́ ọlọ́ni bá tẹ́lẹ̀ ní ṣe bẹ́ẹ̀ wọn òun náà nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ti rí tẹ́lẹ̀

ọ̀nà yìí sọ̀rọ̀ sí i àmọ́ àìsàn kẹsí ìwọ̀n fa ọ̀rọ̀ náà jáde sí ẹbí ayàtàkà yìí wọ́n sọ fún wa wọ́n ní ayàtọ̀lọ̀ ọba àlejọ́lá tó sọ fún wa tó nílò ayínà mọ́ aláyò ní bolkabiri wọ́n pàtàkì àlà ànà mọ́ àlàbàkà hú fi tọ̀ ìkọ́ ní kúfùrù abẹ́lẹ̀

òkéde pé pé àwọn akẹ́kọ̀ọ́ ṣe kẹ́kẹ́ tó wá mú wọn kúrò nípa pé àwọn èèyàn kan ya, àwọn tó ṣe rẹ̀ ènìyàn àlòsùn ló jẹ́. jẹ́mọ̀ wá wẹ́jà máa ń pé lórí tó bẹ́ àwọn kan wọ́n kúra bí àlòsùn náà. a nínú mọ́ra. kódà àwọn kò jẹ́ ìwà àlùsùn náà torípé tí wọ́n jẹ́ àlùsùn náà lódodo a ní máa da nǹkan pọ̀ láwọn káàpá máa bú lórí ẹ̀ lókùn àti ìlú fáwọn àdábá fẹ́ sáàbò sí fún o ẹni máa jẹ́ àlùsùn náà a ní káàpá lórí pé àjọ náà ìjọ títà wá pọ̀ ìjọ lóòdà wá pọ̀ àníká bàbá pàdé wọ̀ tọ́bájá lòkú lọ lòkú tùmọ̀ wá bẹ́ẹ̀ nìkan pé àbá ti sẹ́jọ tàwa àtẹ́nikẹ́kọ̀ọ́ àbí ìṣe ìkẹjọ tàwa pọ̀ a sì rí mọ́ ní àrùsúnà lára ẹ̀ àti ohun tó bẹ́ẹ̀ bá kàfà wa. àbọ́ àtàkùn kan ó sì kẹta tí ọ̀dá àtìgbàwọ̀n àwọn àtìwà mú lọ pé é alùsùnà wo láìláì ọlọ́mẹjọ mọ̀ méjì alùsùnà pẹ̀lú ah. ìdí ń jẹ́ súnà tàbí sọ́kọ̀ọ́ àwọn àdìgbọ̀sẹ́ta ọkọ̀já bẹ́ẹ̀ àkàdé náà

السراق بالمتابعة يعني بالفعل أطيعه ìfẹ́ bá tún tẹ̀lé tèmi ọlọ́run bẹ́ẹ̀ náà ni kànáàbì náà olùgbé ìtumọ̀ ẹ̀ pé ẹ̀ lè dá ọlọ́run tẹ̀lé àríkẹ́ tẹ̀lé kànáàbì. adé ọkọ̀ mi ilẹ̀ tẹ̀lé lọ anábì náà ni ìwọ là ń sọ lẹ́ẹ̀kẹ́ yìí báwo ló ti fẹ́ kí inú tí ni ọlọ́run bá ó sàlàyé fún wa lóòótọ́ fún kápálùwàlá ó kọ àwọn ọ̀ràn èèyàn fún wa ó kọ àwọn akẹ́kẹ́ mùsà àbọ̀ tuntun náà fún wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ta ló sàlùwàlá òun káàkiri ó kí fún ọlọ́ọ̀kalẹ̀ wọn ará ìyà sí ni pé kó kí nígbà tó kí tá àrẹ́bìnrin sí wọn kọ́ wá pé pé àdúgbò bá lù sí náà àwọn ọ̀rọ̀ yìí ẹjá sí àti ọ̀rọ̀ búburú tí òfin máa gbọ́ ẹnu tó bá jẹ́ òkùnrin torí kò kó ìta àwọn ọ̀gá àdúgbò ní pé ìfẹ́ inú ka àbọ̀ fẹ́ràn àwọn ọ̀gá ìfẹ́ràn àwọn ọ̀gá yẹn kò mú ọ máa wá rú àwọn ọ̀sẹ̀ tó lè sọ ní ìbínú ẹgbẹ́ ọ̀nà àti ò bá jẹ́ ń gbọ́n bàbá ń sunkún àmàríyàn bàbá ń sunkún àmàríyàn pẹ̀lú agbájá ń sunkún lójúlójú pé wọ́n lọ́nà tó bọ̀ bẹ́ẹ̀ lá ń sunkún yẹn àmàríyàn ẹ̀rọ tó lágbájá ń sunkún ni wọ́n wá nínú pẹ́pẹ́ láàárọ̀ ẹ̀kọ́ pẹ́pẹ́ ilé náà lọ bẹ̀bẹ̀ káwọn ọmọ gbẹ̀bẹ̀ nítorí ìdílé lẹ́yìn ọlọ́wọ́ bá bá lè fún ọlá ó fi lélẹ̀ fún wa nínú ayà yìí wípé ní bàbá bẹ́ ti olólùfẹ́ ọmọ ọlọ́run bàbá bẹ́ fún ọmọ fẹ́ràn wa ànẹ́bì ní kátẹ̀lú níbi tó máa yá bá ìlànà kànẹ́bì tó lọ́wọ́ wa lè wọ̀ fẹ́ràn níbi dátà ní sà ní tẹ̀lé ìlànà tàbí ewu tó pọ̀ ó wà ń bẹ̀. ẹjẹ́ lọ sínú súrátù lóò ọlọ́wọ̀n bá wà lè fẹ́ láńsọ ewu náà fún wa súrátù lóò nípa kẹ́ àyà 63 súrátù lóò àyà 63 ọlọ́wọ̀n bá lè fẹ́ láńsọ ewu náà fún wa لا تجعلوا دعاء رسول بينكم كدعاء بعضكم بعضا

Perempuan itu tidak marah dia usia. Silakan kita mencari tujuan dia mau melakukan itu adalah awal. àdébì ẹgbẹ́ tí wọ́n gbéra yín tẹ́kẹ̀ ńlá ọmọ ara yín lórí àti tẹ́kẹ̀ máa pè pé ọmọ àti láì wá abẹ́rẹ́ta láàrin ẹgbẹ́nu ara yín ẹgbẹ́ àdébì alábìyà kò ní. wọ́n bá ti sọ̀rọ̀ bá àwọn ọmọ mẹ́ta àwọn bàbá tó àwọn ọ̀tá gidi. lẹ́yìn tí a pé ọmọ yẹn bá lọ́wọ́ àkókò máa bá ní bẹ́ẹ̀ tí wọ́n ti láàrin ara yín ẹ má sọ pé tàbí wọ́n á yìí bá ẹ̀yìn lè rọ́pò rà níbẹ̀ ṣùgbọ́n wọ́n kà níbẹ̀ kó lẹ́ kà níbi ẹni yá ọ̀tún lọ́pọ̀ ẹ máa kà níbi pẹ̀lú àpẹẹlẹ ẹ̀kẹ́ yá ọ̀tún lọ́pọ̀ yá nàbí lọ́pọ̀ ẹlẹ́kẹ́ lọ́pọ̀ yá àbálẹ́kọ́sí yá àbáfáàtìmà ẹ̀hẹ́ eléwọ̀n pẹ̀lú àwọn àpẹẹlẹ káàkiri ọmọ fọ́ra wa ní ìbẹ̀lẹ́

wọn a máa yọ kálákálá nínú yín láì sí káyọ̀ sí alọ́dà lẹ́nu tó sọ bá wa ní ìrọ̀lọ́dà wọn a máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú yín láì sí káyọ̀ sí wọn wà níbi ìdòkó lọ́dà lẹ́nu wọn a máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ káyọ̀ sí alọ́dà lẹ́nu ìyàrá bá ti bá wọn sọ̀rọ̀ wọ́n kàn yóò dé olùkáyọ̀ níta lẹ́nu tó fún wọn pé ká ṣe wọ́n rà ní kẹ́lẹ́kẹ́lẹ́ láti ọ̀nà náà ló fi jọ́mọ́ ṣe wọn ara tó kẹ́lẹ́kẹ́lẹ́ wọn lọ ṣe abẹ́ táwọn ọmọ ìjẹ́ tó kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀wò ẹ̀rù bí ọkùnrin àgbàgbà ẹ̀ ní òwò ṣe sí láti wàhálà náà ṣe ká ká ká ọmọ ìgbẹ́ ìṣe àwọn òdìgbò wẹ́ ìṣe yẹn wẹ́ ìṣe àwọn òdìgbò ìṣe yẹn wọ́n ọlọ́wọ́ bàdé kò láti lọ fún wa ó ní bàdé yàrá ní lẹ́sìn ẹ̀yọ́ bá ní kó láàrin àwọn pé àlọ́ fọ́ra ká lọ fọ́ra wọn àwọn ẹni tó fi wípé yóò bá ní kó láàrin àwọn àwọn tí wọ́n ya pa àbẹ̀tà náà bá kọ́ wá pé ìjọba ìjẹ́ ṣe nǹkan bá ìjẹ́ bá sí kí wọ́n yà lọ fọ́ra kí ìsìn jẹ́ ìdínà nínú ilẹ̀ Yorùbá

ọlọ́run ní kíjì sínú ọmọ bàbá ìṣẹ̀lẹ̀ sí wọn òun náà ní ìdààmú òun náà ní ìgbòró àbọ́tọ̀ sí wọ́n ní àánú sí báwọn ọmọ ọrùn ní iná ti wà bàlá kọ́lọ̀ kan àti àtàwọn wọn ní ká kọ́lọ̀ kọ́lọ̀ gbogbo wọ́n tẹ́ ń pé okó ìtàkùn náà a òòfújá ọmọ rẹ̀ lóòfẹ́ ọ́ àbámà sọ́rí òòfẹ́rẹ̀ àdẹ́wò fúnra rẹ̀ àdẹ́mẹ̀fẹ́ gbogbo ẹni tí ó sá fún súnà àdẹ́wò ló bẹ̀rẹ̀ fún ara rẹ̀ tí ò bá mọ̀ Ọlọ́run ayọ́ ti bá ọ̀rọ̀ sí bá ọmọ àdàbọ̀ ṣe àdíyẹ. wípé ìyá ẹlẹ́ka ẹlẹ́rọ ọ̀tẹ́ ni wọ́n ti ẹ̀rì àríyámà látara ikú wọn kan tún náà ó lè padà sí ìsìnká padà dèrò náà torí ìdílé ọ̀gá nìyẹn ọlọ́wọ́ bá àdéjọ́lá nínú ayà tó wá tẹ̀lé ó ní àdáyà ìmọ̀lélá ìmọ̀lésàmọ́ àtọ́lá wọn kọ̀yìn aláwọ̀ máa ń tó alẹ́ ìwọ̀yà ọmọ tí ó jáwọ́ ní ilé ìbàjúlá bí ó ń bí máa amẹ́lú ọwọ́ ọ̀rẹ́kọ́ lè ṣe àní ọlọ́bí ẹgbẹ́ tí ẹ̀kọ́ mi èwo ní ń ṣe yí tó ṣe ń pé àníkẹ́ tẹ̀lé lọ́nà tàbí sọ́mọ̀lọ́ àwọn àlewọ̀sánlẹ̀ ìkàtà tó wá kú ní lójú nǹkan ṣe tànábì lọ ìmẹ̀lélá ìrọ́dí sára wa tó wà láàbì kókó tí ń bẹ́ẹ̀ nù sọ́mà kéékèèké tí ń bẹ̀ẹ́nu gbogbo ilẹ̀ náà bìlá owó ọlọ́run lòun ní ẹ̀sìjọ́ ta yí lójú iṣẹ́ ìṣe lọ́wọ́ yẹ owó ọlọ́wọ́ bá mọ̀ ìmọ̀ owó ọlọ́wọ́ bá ó wà lórí ẹ̀ Owó ọlọ́wọ́ bá máa tẹ̀sí ẹwà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́ní ọjọ́ tó kálukú yóò wá padà sọ́dọ̀ lọ ìyẹn tó gbẹ̀dà kìíyàmà. Wọ́n padà wá máa kú kálukú ní ìrò lórí gbogbo tó kálukú wá báyé bèèrè ìjọ náà àlejòlá ó ní ẹ̀nà ọmọ yìí pẹ́ pẹ̀lú ogun ẹyẹyẹ pátá òun ní ìmọ̀ owó lọ́lọ́sọ̀lá òun ní ìmọ̀ owó lọ́jálẹ́ká kò lórí ẹ̀ ọlọ́ọ̀bà wa àlejòlá ó kìlọ̀ fún wa lábàlá bí ẹwù ká ọlọ́ọ̀ni nípa àwọn tó ń japa ìlànà àtàlẹ́bí sọ̀rọ̀ bá wà lọ́wọ́ lọ́wọ́ àwọn òṣèlú náà yẹ́mà ìwé tí wọ́n bẹ́ẹ̀ ìyá àtàwọn wọ́n bẹ̀rẹ̀ òfin àwọn olùgbélé fún ọdún ọgbọ́n òfin mẹ́rin kọ́tàkọ́tà ní ọ̀nà tó lè lánìí ọlọ́run àdìpẹ́ wá sí wá àdáda wa wọn ó dẹ́rù bà wá bí sáà ìwé níbi tí ọmọ tẹ̀lé tàbí nínú àwọn àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láàrín mà nípadà máa jẹ̀mọ́ àwọn àwọn ọ̀rọ̀ ìpàgbọ́ ọ̀rọ̀ wà ìwọ̀ ìpàgbọ́ níbi tó ń lé ayé àtàlìyá ọwọ́ àkúnyà jẹ̀mọ́ owó àtìkẹ́ òṣìṣẹ́ láti oṣù tó àbẹ́ Owó náà bá wà lẹ́sọ̀ lánàá máa ń tó akáṣí ìgbòho wà. Àdúgbẹ́ nínú tó àtàlásì olùwàkọ̀wà máa á bá fún ọmọ ọmọ bá pẹ́lẹ̀ yí lọ́wọ́ tó ní ẹ máa gbé ẹmú rádá ẹgbẹ́ ìjápò mẹ́. Nígbà mẹ́rin bá sí yí lọ́wọ́ tó bá ní ẹ máa tẹ́ bẹ́ ẹgbìnà sí. Látọ̀ Asif, ìyẹn ni 159. Áyà kan sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ni áyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ẹ́lẹ́ẹ̀kẹ́ Quran lẹ́ẹ̀fẹ́ báwọn kan bá ń pariwo ipé súnà súnà lọ́nà, ibi báwọn náà ti kò pé na àìsàn rẹ̀kà. Gbogbo akẹ́lá ti kúta kọ́ pé kò sí jẹ́ súnà, ìbàjẹ́ kan bẹ lọ́wọ́ na dáàbẹ́ dáàbẹ́ ilẹ̀ tí wọ́n ti fi wé àwọn tí ìbàjẹ́ yẹn àwọn tí sàwọn èèyàn jẹ jẹ. Ṣùgbọ́n tún náà, tẹ́bà gbọ́ nǹkan tó wà pàṣẹ́lẹ̀ tẹ̀kù ní kọ́ ọlọ́lọ́ kẹ̀kẹ́ ìdí ìjẹ́gúnlẹ̀ nǹkan ẹ̀sìn náà bọ́lọ̀ ti ní ká fẹ̀yìn bọ́lọ̀ ti ní ká fẹ̀yìn ká sì náà bá lẹ́yìn náà jẹ́mọ́ àgbà ọmọ ìjẹ́ àìyíná wo ọmọ àkọ́kọ́ tó wá láti ẹ̀kùn àìsí àdífẹ́ ìta àtẹ́jú bá mú àyí ẹ̀mú dáadáa èyí tó wá sí ìfẹ́ ìjìnà sí ẹ̀yà ìjìnà sí pàǹtà ẹ̀yà àtẹ́jẹ́ sí Nígbà àwọn òṣùwọ̀n lè fi fi, àwọn akẹ́rù ẹ̀yẹ dídá amóhùn tí ó sì máa mú máa náà jáde fàdáwó abẹ́sẹ̀ ẹ̀sùn bílò amóhùn abẹ́sẹ̀ ṣùgbọ́n fún adé ẹgbẹ́ ní ẹ̀sìnà sí ìkẹyẹ ẹ̀sùn wọ́n bẹ́ẹ̀ ọlọ́pàá kí ni òun náà ni wípé ìmìtìtàdà wá ní ìlà ìtàhálà wà tí lábùn náà wà ìyìn òun náà ni wà ní kí ní tẹ́bẹ̀ lọ́nà ní tẹ́bẹ̀ lọ́nà náà ni ká mú àwọn ìjọba ọ̀pàdé lọ́lá tó pa wá láti ẹ̀kọ́ ká ọ̀ṣìnà òṣèwàrí kásìtì ìnà sí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jẹ́kẹ́rẹ́ ìtọ́wà ti wà lọ́wọ́ sí ẹ̀ kásìtì ìnà sí kámẹ́tẹ̀ bẹ́ẹ̀ jẹ́mà bàbá wa bẹ́ẹ̀ ṣe tọ́lọ̀ ní àṣẹ yóò máa wà wọ̀ pẹ̀lú kẹ́lẹ́ tó wá bẹ́ẹ̀ kẹ́sẹ̀ ó bà kọ̀ǹdíṣẹ̀ náà ní kẹ́lẹ́ àlùmọ̀tábà mọ̀tábà àti ìlọ̀kùnrin káàbí tẹ̀lé àbásádọ̀ kọ́nà ọ̀nà tiwa òkúté kọ́nà ọ̀nà tiwa mẹ́yà bá jáde bọ́ wá jáde tó kó lórílẹ̀ nàìjíríà tó wà lórílẹ̀ náà òfin ìlú tó wà yẹn àbí òfin nàìjíríà bọ́ bá ní ẹgbẹ́jà pátádọ̀ ìlú ní ẹ̀rọ lọ́rọ̀ jẹ̀má tọ́wọ́lá pátádọ̀ lọ́rọ̀ tí wọ́n lànà ìfẹ́ tọ́lọ́ àti òfẹ́lá orílẹ̀-èdè ayé máa wà á lè máa ń kankan nípa ayé tọ́rọ̀ wa òfin níbàjẹ́ ó tún láti kí ni lọ tún bá tẹ̀lé lánàá tàbí ìfẹ́ tọ́lọ́ àti òfẹ́lá a máa sọ fún wa láti ìdílé lọ́pọ̀lọpọ̀ wọ́tọ́ ọ̀rá akẹ́kẹ́ tó lò wọ́n fún ọ ní manúà àìbẹ̀ẹ̀kọ́ ni àmà ní mọ́tò ká kò pé dáadáa wọ́n ti sọ fún nínú mọ́tò wípé ibi tó lè rọ sí lélẹ̀ ibi tó lè rọ kó lélẹ̀ ibi tó máa rọ wáyé sí lélẹ̀ tí wọ́n wá lọ ipé no ibi tá máa rọ ní sí yẹn mo fẹ́ mi ṣe experiment títí máa ń rọ omi sí yẹn ọ́ìlì máa rọ síbẹ̀. ìbí láti máa rọ ọ́ìlì sí yẹn omi ni máa rọ síbẹ̀. jẹ́lá títí máa rọ ọ́ìlì sí títí hmm? máa rọ ọ́ìlì sí omi máa rọ síbẹ̀. tẹ́wàá ní ti tí wọ́n máa ń rọ mímọ̀ ọ́ìdì àtàwọn òṣìṣò mímọ̀ ọ̀rọ̀ orí àtàwọn òṣìṣò wẹ́bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ Tẹ́wàá ní máa rọ epo sí yẹn, fẹ́sùn ọ̀dá sí lóòtọ́. Ọgbọ́n epo lè kó ń jẹ́, ẹbá ti wá pa mọ́ ẹ̀. Epo wọ́n lágẹ́ ẹ máa wá epo pupa epo náà lè fún jẹ òun jẹ tó pupa àbí ẹ̀dá sínú ẹ̀ ẹ ti fi mọ́tò ẹ bá yí pé mọ́tò òun ti ṣe kẹ́lẹ́ mọ́tò òun ti ṣe ẹ̀ kódà kò ní ṣe láti fi ṣe kọ́ yóò tó fa kẹ̀kẹ́ kẹ́ nú ẹ̀ gbàtà bá wà pọ̀ lẹ́dà tó wọ́n wà tó yẹ pé èèyàn ló ṣe é tàbá kẹ́kọ́ mọ́tò wọ́n bàjẹ́ ìwá ti wá táwà náà wá tó ọ̀nẹ́ta fún máa ń lọ ọba àdìsọ́lá tó kú wa tọ́lẹ́ta ti ní ìdíje ayé wa tó kú wa fi tí ó fi ìsàpítì ẹ̀ fún wa bó ṣe níyẹn gbà mí bí tí òkò tó bá nǹkan mọ́gbà tí wọ́n fi ti olùmọ́yìn ẹ̀fọ́ ti nǹkan ó àdúgbò tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nǹkan yẹn àwọn ni wọ́n máa sàlàyé fún bẹ́lẹ̀ bá ń kú lọ́bàá rẹ̀ lọ sí túnkà ní ìwọ jẹ́ káwọn dókítọ̀ tí wọ́n kọ àwọn òṣìṣẹ́ ọmọ púpọ̀ lọ́ra tí wọ́n kọ àwọn òṣìṣẹ́ ọmọ púpọ̀ lọ́ra tí wọ́n sì kọ tí wọ́n ní ìlò sí o lè má lè rí ìtàpìtì tó lóṣòrè àti kó o pe lọ́dọ̀

nígbà táwa náà bá ti gbìyànjú tá a bá ti fẹ́ kú wọ́n jẹ́ olólùfẹ́ wa ọ̀nà wo láwa ti fi olólùfẹ́ lọ anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ eléyìí nínú ọ̀fẹ́ mọ àwọn àdíjẹ nínú àdíjẹ tó kúrú sí ó jẹ́ ká mọ ìpè ní ọ̀dá

lákàrà àbọ̀ àkúrẹ́rà tọ́rọ̀bà lọ́kà ní ìdí náà wá wọ́n ti káàmọ̀ ìpé bẹ́ẹ̀ bá wá ti lè rápá látọ́ wá ti lọ rí ọlọ́run ọkàn orúkọ tọ́lọ̀ bá ti fẹ́ èèyàn ọlọ́wọ̀ bá ní pẹ̀lú ọkùnrin ó tọ̀ fún jìbìrì ìlú lọ́wọ́ ní kí ìlú ọmọ ọkùnrin إن الله إذا أحب أبدا دعا جبريل فقال إني أحب فلان فأحبه فأحبوه فأحبه ربما يا فاحبه فأحبه فأحبه فاحبه فأحبه فأحبه جبريل يفيد الله فاحبه ثم ينادي في الزمان lẹ́yìn náà kò ní ló lókè àwọn èèyàn láti sẹ́mà wípé ní àyàkúrò ìṣẹ̀ mọ́ ọlọ́ọ̀bà àdéjọ́ láti ṣe sọ fún yóò tó dágbájú òun ọlọ́run ló fi kú fún náà òun ti ṣe lápájá ní ààlò òun ó ti di olóṣù náà wọ̀ ọlọ́run látẹ̀lí lọ ọ̀nà ìkú ẹ̀yìn ẹ̀ bàbá bẹ́ẹ̀ náà rẹ̀ o. Bàbá ìkú wá ní sàlà, àwọn tó wà sábà náà wà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ náà rẹ̀ jẹ́mọ́ táwọn màláíkà wájú wájú tí wọ́n fẹ́ràn rẹ nítorí àṣẹ ọlọ́pọ̀lọ́ pa wọn ọkọ̀ pé ọ̀rọ̀ rẹ ti fi mẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ti káyọ̀ nìyẹn níbi ìṣẹ́pọ̀lọpọ̀ ìlú ní ìdọ̀ta ọlọ́run sílẹ̀ nìyẹn ọbẹ̀ kí àwọn àtàwọn àdìjẹ̀nú káwọn àdìjẹ̀nú lọ fẹ́ràn àwọn àdìjẹ̀nú ọbẹ̀ kan fẹ́ràn lóbi lọ sọ́kà kúta lóbi lọ lóbi kúta lóbi lọ kẹ̀kẹ́ kúkẹ́ ìjọba láwọn ẹ̀yẹ́ bíbí kéde ó ti bẹ̀rẹ̀ ní pápá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ náà àwọn ẹni bíbélì ti tẹ̀sẹ̀ gbẹ́gbẹ́ yẹn náà àwọn yahoo náà ẹ̀dẹ̀ tẹ̀sẹ̀ tó rẹ̀ rí ni àwọn ti bẹ̀rẹ̀ sí bíbélì ti tẹ̀gbẹ́ ti tẹ̀ tó ti gbọdọ̀ sọ́ra wọ́tọ̀ ọmọ aláya pẹ̀ sínú gbó wọ́tọ̀ ọmọ aláya pẹ̀ sínú gbó kọ́ sọ́ra yàrá máa tó ọjà pẹ̀ sínú gbó ó ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ló pọ̀ ìdíbi tó wáyé lẹ́nu ìgbọ́mọ̀rọ̀ kọ́ bá jẹ́ mọ́jẹ́ inú tẹ́ náà tó ó lè ní ìlàpá fún ìgbésẹ̀ ayé tẹ́ náà mọ́rọ̀ kò fẹ́ ìgbẹ́ àgbẹ́jọ jẹ lásán mọ́rọ̀ kò fẹ́ ọmọ àgbà ó ń kẹ́ fún rárá ìdẹ̀nìkẹ́ bọ́ ó lè ní ìlàpá fún ìgbésẹ̀ ayé tẹ́ náà Àwọn tó wá ní ọdún tó bẹ́ẹ̀ ní ìrùn kọ́. bẹ́ẹ̀ ọba ti tẹ̀lé súnà bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ tẹ̀lé súnà lẹ́yìn ọ̀rọ̀ náà lè jẹ́ kó lè tẹ̀wẹ́ o. Torí pé súnà ni èyí ó ti fọ́nà wọn fẹ́ náà yẹn náà màláìka wọn fẹ́ náà yẹn. Wọ́n bá ti lọ́wọ́ tẹ̀lé súnà ìtọ́kọ̀rọ̀ máa lé sí náà tó bá wùdà pé àwọn àtìmẹ̀lú bá wọ́n tó fẹ́ràn rẹ̀. Inú àwọn ọ̀nà náà tí wá dáhùn ìyẹn náà wọ́n lè kókọ̀

Ìgbà táwọn pariwo káwọn Fúlàní nìkan ní fáìn. Ìta àtàwọn tó ń pa láàrin ara wọn tó kéré. Wọ́n yí ta bí wọ́n dá ń kọ báyìí lólẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ èlò lọ́ra ó ní 35,000 naira lọ́ra ti di orí èyí orí èyí kò jí 35,000 naira lọ́wọ́ wọn ìgbà ọlọ́pìtẹ́ ọlọ́pọ̀ tí ìgbọ̀nsẹ̀ kan náà lọ́pọ̀ bẹ̀ olùwà kẹ́ẹ̀kì ó ti lẹ́sùn ara àti àwọn àtúnwà láti fẹ́ àtúnwà ló ti fẹ́ èsù ń tún yẹ́ tí ọ̀rọ̀ ti rìn lálẹ́ta lẹ́sì gbogbo tí wọ́n lọ́pọ̀ yẹ̀ lẹ́yìn ẹ̀ tọ́lọ̀ wọ̀n fẹ́lẹ̀ ni ẹni tún náà bá dé kan kò ní ṣe kí ní jẹ́ kò jẹ́ kí nìra ọ̀rọ̀ látara wọn àti ìṣẹ́ pé ọ̀

àṣeyọrí lórílẹ̀ ó bá ti ń ṣe kankan àwọn èèyàn máa gbà lọ́wọ́ ẹ̀ bí bá ti ń ṣe kankan lọ́tọ̀ àwọn èèyàn yóò máa jẹ́ síse ìtẹ́lómi bá fẹ́ pé kó wá tẹ́lómi bá gbé àbùkù ní ọkàn bẹ́ẹ̀ bóun bá ṣe àwọn èèyàn tó pa lé Torí pé kí ni? Torí pé kí ni sálà kejìlá o. Àlẹ́bí ni wàá ta àgùkàtọ̀ àfẹ́ lọ́nà bá kó rẹ̀ rú kan. Láà jìbìrì yóò kó jìbìrì náà ni, bàyà kó rẹ̀ ní àkọsọ̀ náà. Wà á sọ fún ọ pé lágbájá máa mú mo máa kó ìyá ẹ̀ máa máa kó ìyá ẹ̀ bàbá ọ̀rẹ́ àlejò ní báyìí ní ìdílé nínú ọ̀rọ̀ kó ìyá ẹ̀. Àtàlù náà ní ìhàdù sàrà yóò kó ìyá ẹ̀ sí yóò kó kọ rẹ̀ ọba àtọ́ àtọ́ra náà nílẹ̀ máa yóò kó ìyá náà. Alágbájá kó ọlọ́wọ́ bá kó ìyá alágbájá wọn alágbájá. Fàkùnkì

màláìkà tìbí lọ bẹ̀rẹ̀ yẹn títí yóò tó kọ́ lóògùn àbí gbogbo àwọn màláìkà tó wà sọ́mà láti sọ́mà ìfẹ́ wọn kò wálẹ̀ gbogbo àwọn ará fẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn jẹ̀má ẹni gbogbo àwọn akátẹ́ ìkìlẹ̀ níbi ìsúnà tẹ́ẹ̀bí lọ sí tọ́lọ́wọ̀ fẹ́ kó náà nì wọ́n á ní àwọn fẹ́ ṣe ẹ̀yọ́nú ayé tó káyọ́ fẹ́ràn àwọn jẹ̀má eh, gbogbo wọn ti ó ṣe pẹ̀lẹ́ tó o máa ń sá káàkiri tó ń pa ọ̀rọ̀ àwọn babaláwo àbá àtọ́ bàbá tó rẹ̀ ní ọlọ́wọ́ bá jò ọba mẹ́tọ́ sí ti ájò bí ìfọ́ ṣùhánàlá tó ọba mẹ́tọ́ sí ti ájò bí ìfọ́ àwọn ọmọ oṣù kó ìdára rẹ̀ inú àwọn tẹ́wọ́n bí ti ájò tó pọ̀ jù Ìwọ́láwẹ́ alábàáṣe ẹ̀yọ́nú lábọ̀ọ́ṣe. Èyí tó pọ̀ jù ẹ̀yọ́nú òun Èyí tó pọ̀ jù yẹ, wọ́n lọ orí àmà, wọ́n lọ pa àwọn ìtẹ́jú Wọ́n ti pa àwọn akẹ́kọ̀ọ́ wà papọ̀ máa àtúkọ̀dá sílé pupa ọmọ náà wọ́n á ah, bàbá ti gbóná ó bá mi ṣe ọmọ mi ṣe ìyọ́gbá ayé ọmọ àmọ́ iye tí onígbẹ̀tọ̀ jẹ tó ń pè lẹ́yìn ọdún ayé fún ọ. ẹjọ́ òṣìṣẹ́ kọ́ máa jẹ́ fún òṣìṣẹ́ ọmọ náà wọ́n lè fi fún ọ̀sẹ̀ dúdú fún ọ àbẹ́tọ̀ ọ̀sẹ̀ kan ìfọ̀mọ́ àdúgbẹ̀ ọwọ́ á ti gbóngbẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà kọ̀ máa ń pé ah ọmọ ọ̀sẹ̀ yọ́nú wọ́n náà kọ̀ ní káàdì ìtẹ́ lọ́mọ ìlú kọ́ọ̀kì tó ń káàdì tó ń ìtẹ́. Jọba, ìtàkì ọjà kákàtẹ̀lé lánàá tàbí náà ni lọ́lọ́ ẹgbẹ́ máa sọ ipẹ́ ẹgbẹ́ ìní ọlọ́wọ́. Àdébì jẹ àdébì ti ní ti èmi náà yìí. ẹ̀ká wá nìyẹn. máa fẹ́ràn wa. ti fẹ́ràn wa ẹni tí ọ̀sán tí láti òkú ọ̀rọ̀ ní ìfẹ́ bá ti lè tẹ̀lé àtàtà níbi ìwọ̀n fẹ́ràn yí o a kò arákùnrin tí ọ̀rọ̀ wọn bá ọmọ ọba ìjọba arákùnrin kìí tí máa kẹ́ ni ọ̀rọ̀ ní ẹ̀tẹ̀lé àtàtà níbi ẹ̀tẹ̀lé àtàtà wọn lọ́wọ́ ti tẹ̀lé ti tẹ̀ tó rántí yí Ọ̀pẹ̀tọ́

ó ti kéde gbogbo ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ ìwájú lọ. Nígbà ibi kan sọ tí ò yé àjòyè mi. Bákan lè ṣe ìdájọ́ kó ti tètè yìí wá ó ti gbàgbọ́ bá yé ká. Lọ́wọ́ akẹ́kọ̀ọ́ tó ti kan ó tún lẹ́kẹ́lẹ́ ó tún takò bẹ́ẹ̀ náà lóòótọ́ ó ti jẹ́ làkàtà bá wà ní Lórí eléyìí, fẹ́ràn wa ọ̀la ilé yóò tó àwọn táwa tó kù tó ló fi ọ̀tá náà fẹ́ ọ̀dọ́ ilé ọ̀dọ́ lágbára tó kù lórí. láti tó bá láti náà wá kà wá àwọn àbá wọn wá kà yẹn nìkan kọ́ ọmọ tó nìkan ló rẹ́jọ́ àti kọ́ ọmọ tó nìkan ló rẹ́jọ́ àti kọ́ ọmọ tó nìkan ló rẹ́jọ́ àti rárá ṣe òkàláwù láyà àti kọ́ ọmọ tó nìkan ló rẹ́jọ́ àti bọ́wà tó nìkan ló lágbára lókòrò Káàkiri ọlọ́run yẹn, òun ni máa ń lòlóde. Ṣùgbọ́n tọ́lá ti lè ṣe tọ́lọ́run náà, kọ́lọ̀ wọn bá ìtọ́wá fẹ́ràn rẹ kọ́lù wọn lọ lọ́dún fẹ́ eléyìí oṣù lọ́nà wọ́n tí wọ́n tó ṣe tọ́nà fẹ́ tí wọ́n bá ti lè ṣe tọ́nà fẹ́ àà wọ́n tún gbogbo yókù lẹ̀ àìsẹ́ ṣe tọ́nà fẹ́ wọn náà lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ṣe tuntun ṣe tọ́nà wọn. ìdààmú ní sọ́dún ìgbésí ayé ẹrú àwọn ìbẹ́ gbogbo ẹni tọ́wọ́ fún ìlànà ètò tó fi wọ́lá tó fi wákò torí tó kọ̀ fẹ́ ṣe súnà ìdààmú tẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ ló fi ayé rẹ̀ ó lè máa rí ọmọ ẹgbẹ́ pàtó gbádùn láyé lásìkò tó wà yìí ó lè kókò lè gbádùn náà káàárọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn pátápá tó sọ bá ti dùn náà àti bọ̀ náà ń bèè náà ọlọ́run bá ń fi ọ̀bẹ́ ní àti ẹ́ bóyá àkọ́rọ̀ àbẹ̀lẹ́ òǹkọ́nà kó kàá kó kàá torí ti eléyìí níbi ayà tí a dúró yẹn ọlọ́ọ̀bá ọba àlejò aláwọ̀ ní ká máa ẹni tí ò bá ti tẹ̀lé ìlànà tàbí kò lè jẹ́ olóògbé wọn lọ ẹgbùgbọ́ àti tẹ̀lé ìta àtàkùnra wa kó fi ìfẹ́ sísẹ́ káàkiri ṣe ẹ̀yọ́nú ẹ̀yọ́nú àgbà ẹ̀yọ́nú ayé fún jù bẹ́ẹ̀ lọ yóò padà tẹ́lẹ̀ fún ọ́nà ìlú ẹ̀yìn náà yóò padà tẹ́lẹ̀ fún ọ́nà ìlú ẹ̀yìn náà torí pé kẹ́lẹ́ torí pé òun náà ti kojú di ẹni tọ́lọ̀ ń fẹ́ torí ṣe eléyìí gbogbo àwọn ẹni tó ṣe ń pé àwọn ní ìlànà tàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí táwọn òbí fẹ́ kálọ̀ mọ̀ yí pé àpèyánu wọn tí wọ́n pè mánu báwọn jẹ́ olólùfẹ́ ọlọ́run wọ́n sọ̀rọ̀ àwọn jẹ́ nìyí wọ́n sọ̀rọ̀ àwọn jẹ́ nìyí tó fẹ́ tó wá fẹ́ ọlọ́run yóò máa súnmọ́ ọlọ́run ọba yẹn pẹ̀lú sáà níbi sọ́kùnkọ́ wà ní ọ̀sẹ̀ náà lẹ́nu tó tó kalẹ̀ nìyí. فليتقربوا إليه حتى يتابع الرسول النبي الأمي يوم الصلاة له pẹ̀lú pé yọ́ máa tẹ̀lé ìlànà tàbí sallallahu alaihi wasallam mi. Àdéjìdẹ̀ kọ́lọ̀ ọ̀nà tí gbogbo abẹ́ èèyàn, kọ́lọ̀ àwọn ọ̀nà láti òun náà lórí wà tẹ́ẹ̀rẹ́ bí orí ìgbé ayé àtẹ́ẹ̀rẹ́ bí orí ìgbé ayé àtàlùjì àrùn ìlànà tà nẹ́bí èsì táwọn ọmọ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ dáadáa ni pẹ̀lú ìyọ̀ta náà bí náà láti lé ní kálukú fún àwọn àyà mi àwọn àyà tó tẹ̀lé tó lọ fẹ́ máa gbogbo wa ọlọ́run fẹ́ ní ká máa ma àwọn tó kú pàdẹ́sà tó àwọn ìdáhùn àti gbogbo àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tó àwọn ẹ̀dẹ́sà pẹ̀lú ìyọ̀ta náà tẹ̀sí ìjọba wáyé ní ọjọ́ yàtọ̀ lẹ́yìn láti máa sàlàyé lẹ́yìn tó pé lọ́la tẹ̀sí ìrò ní tẹ̀síwájú nítorí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó fẹ́ wáyé kẹ́rọ̀ tó fi lọ́wọ́ fún wa. àbí wọn àjí ni wọn bá láàárẹ̀ فأعطوا إلى ربكم تغلبون فأعطوا إلى ربكم تشركون فأعطوا إلى ربكم ترجعون ẹni tó lù wá ẹ̀ má sáàbò sí máa torí pé ọ̀dọ́ lọ́hùn ló padà sí torí pé ọ̀dọ́